ní visa àti borí stéèjì visa rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mi bí àpẹẹrẹ ní ìsìn àwọn màláìka ò ní gbélé ìbára lọ́wọ́ mi lọ́wọ́ kò ní fún mi ní owó gidi. Ah, this is my brother, Yomi Fash Lances, a versatile actor. Baba, God bless you sir. Yomi Fash. Olóko mi When you laugh láàpọ̀ mọ́ olórí bó ṣe wù mí. Yomi Fash. God bless you boss. All right. Without wasting much of your time, we want to accommodate few people, about four people or maximum five kí wọ́n wá sọ̀rọ̀ nípa ọlọ́jọ́ òbí alahaja fausiat adesina ìyá bọ́lá ìyá doe ìyá ahmed ìyá abiodun ìyá gbóyèga ìyá afanilati mama ọlọ́run bá yín wo àwọn ọmọ yìí gbogbo àwọn èso tó tara yín jáde ọlọ́run ò ní ṣe wọ́n lábìkú ọmọdé ọlọ́run ò ní ṣe wọ́n lábìkú àgbà èyí tó kù kẹ́ ẹ lò láyé ẹ ò ní lò ó nínú àárẹ̀ ẹ ò ní lò ó nínú ìbànújẹ́ ẹ ò ní lò ó nínú ìkáwọ́lérí ìfẹsẹ̀jọlẹ̀ màmá ó dá ó dùn ó ń dán báyìí ọlọ́run ò ní kòkòrò sí èṣù ò ní kòkòrò sí ọ̀tá ò ní kòkòrò sí bẹ́ẹ̀ ṣe wà yìí ó bẹ́ta bẹ́ẹ̀ ṣe wà lánàá lágbára lọ́wọ́ ọ̀la àtọ̀tún láyé yóò tún bẹ́ẹ̀. 哦。 ẹ ṣe màmá ẹ bá fún màmá ní àtẹ́wọ́ ẹ bá mi ní ìmọ̀ ẹ bá mi sọ̀kọ́ mi má sọ̀kalẹ̀ màmá náà máa ṣe seventy eight àwọn náà ní July FMC wà ogun fọ́ọ̀nù pọ̀ tí ń bá rówó mọ́mí mi ò ń bá sọ pé mi ò pè é kọ́ mọ́mí ṣé ti pè é mọ́mí ṣé pè é ẹ máa mọ̀. <laughs> pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀sítẹ́ẹ̀tì sọ́kọ́mọjá bọ̀ ọ̀tọ̀ọ̀rọ̀ ló ṣe máa ń lò pẹ̀lú mi. ìyá tó ní ìyá doyin wọ́n da akẹ́bí mọ́ra wọ́n kárákàrà kan fún tọ́lọ́hún pè mí. ìwà náà ní ìyá doyin wù àtàwọn ọmọ rẹ̀ kọ́dọ̀ kọ́ bá mi lọ́rẹ̀ àfìyà ẹ̀mí ìyá doyin. ẹ̀gbọ́n mi tó dẹ̀ kú kẹ́rù kọ́dọ̀ mi ó pàṣẹ ìwọ jẹ lágbára iṣẹ́ àṣà kò ní kábàámọ̀ ọlẹ́ àwọn ọmọ ẹ̀kọ́ ń gòkè bá ń dúdú bẹ́ẹ̀ lọ ire tó wà lára ìyá lórí akárí gbogbo àwọn táwọn dúdú a ní ṣe irú ayé o gbogbo ẹbí ọmọ máa ti rí ọmọ wọn ní pàṣẹ wọn kì í túmọ̀ nípa káwọn lé o lọ́la iṣẹ́ àṣà. All right now. Eba ẹ bá àwọn àtẹ́wọ́ fún wọn. God bless you. Um had a Okonjo branch for some period, so I can still former chairman of Okonjo branch. That is where I met uh, Alaja Wasia Before I moved from the headquarters to the Okonjo branch, I was uh, briefed that I have a lot of work to do there. When I got there, she happened to be the. Dáre má bẹ̀rù sá. Ẹ jẹ́ ká máa fi àkókò yìí ká fi máa kí kábíyèsí pé wọ́n káàbọ̀ sí àárín wa ọ̀rẹ́ má bínú kábíyèsí aláyélúwà ọba adéṣẹ́gun bọ́lájí alówólé elémùrẹ́ of emure kingdom ẹ bá ṣe kábíyèsí o ẹ ṣe kábíyèsí o ẹ tún ṣe kábíyèsí o ọmọ olómi méjì lémù rẹ̀ ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀ kọ̀ọ̀kan ìkàn mímu ìkọ̀ àìgbọ́dọ̀ mu kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu àwọn àgbàlagbà wọn ní ibi ara pápá là á bẹ́ tu ibi gìjàgìjà là á bẹ́ kú ibi kìlọ̀kìlọ̀ là á bá kòkò ara fẹ́ dání tirẹ́fẹ́ ìta gbangba là á béwé agílé gègé òjòjò ní ṣòwò kó má lè lọ́jà kókókó lára ọ̀tá ó máa lé o adé apẹ́ lórí bàbá bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu àwọn olórí wa ṣiṣẹ́ yìí pẹ́ ikú a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ ọmọ ẹ̀yìn afọ bí ọmọ ẹ̀yìn àti ìní ayọ̀ká ọmọ ọlọ́gẹ̀dẹ̀ God bless you arówó kọlà Bimbo Thomas God bless my sister you're welcome mama.

mama ẹ máa bọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ mọ̀ we are not fighting here but bàtẹ́ mo fẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ ti tètè jáde a ní nǹkan tá a tó nǹkan tá a fi sílẹ̀ ni mà so ó máa dàbí pé àmọ́ nǹkan tá à ń ṣe ń bí ni àwọn tó fẹ́ jáde bọ́ọ̀tà ni bọ́ọ̀tà àníwá pé lórí àga àná Thank you. ẹgbẹ́ o. Àwọn ọmọ màmá dà. Kàṣà máa wọ̀ kàṣà máa wọ̀ ọ̀pá náà gbọ́ ọmọ òun. Ẹ má ṣe yéèrè pa ẹgbẹ́ o. Màmá n ta fi ṣe ó máa yà yín lẹ́nu àkọ́kọ́. Nínú yá dùn débi pé omi máa bọ́ lójú. Alright, àwọn ọmọ màmá dà. Gbogbo ọmọ màmá. Àwọn ọmọ màmá dà, no time to check time. ẹ̀ẹ̀mejì àjọlọ sí sẹ́wọ́nì àtúwá jáde agbọ̀ngbọ̀ngbọ̀nà wàwá àtúwá sì ní báyìí àtúwá sì wà báyìí àjẹ máa ń jà a máa ń jà ẹsẹ̀kẹsẹ̀ mọ́ a máa parí ẹ̀ ìní ìlọ ìjọba fi wí òun ló máa pẹ̀ àtúnṣe wáàsì àtúparí ẹ̀. rere títí láíláí náà. owó tí wọ́n ná lórí stage eléyìí ó yàtọ̀ owó tí wọ́n ná lórí party money màláìka ló wà lọ́wọ́ mi yìí party money màlálẹ́ eléyìí èyí tí a bá fẹ́ spray owó lójú agbo lórí stage màlá fún màdìbà ẹ̀rí sọlá máníjà ẹ bá ti rí máníjà ó ti tán àwọn ọmọ ní ṣe dáwà káàkiri ẹ̀bá àwọn ya máa la sílẹ̀ báyìí one thousand wà five hundred wà. owó ilé yìí tí wọ́n ń ná yẹn wọ́n ní yẹn ò dé stage kò ní kọjá bọ́dà bọ́dà wà níbí wọ́n ní yẹn